والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الخامس وخمسمائة من كتاب رياض الصالحين وعن أنس رضي الله عنه قال رهن النبي درعه بشعير ومشيت إلى النبي صلى الله عليه وسلم بخبز شعير وإهالة سنخة ولقد سمعته يقول ما أصبح لآل محمد صاع ولا أمسى وإنهم لتسعة أبيات رواه البخاري وعن أبي هريرة رضي الله عنه قال لقد رأيت سبعين من أهل الصفة ما منهم رجل عليه رداء إما إزار وإما كتاب قد ربطوا في أعناقهم ما يبلغ نصف الساقين ومنها ما يبلغ الكعبين فجمعه بيده كراهية أن ترى عورته رواه البخاري وعن عائشة رضي الله عنها قالت كان فراش رسول الله صلى الله عليه وسلم من أدم حشوه من ليف رواه البخاري أنا بواي أنا àwọn náà dá lórí pé àwọn aṣáájú wa nǹkan ò fi bẹ́ẹ̀ máa lọ fún wa ní ọ̀nà ìgbádùn ní gbogbo ìṣòro ìdààmú àìnító ebi ó wà nínú nǹkan tó bá ń farafínra nínú gbèsè ayé ìgbà alákòókò lálẹ́ yìí òun alátọ̀tọ̀ Anas ibn Malik radiyallahu anhu àwọn kí nǹkan púpọ̀ wà tó ṣe pé Anas ó máa nípa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí àǹfààní jíjẹ́ tó jẹ́ ọmọ ọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam ó ní rọ́hànà nàbíyó sallallahu alaihi wasallam dir'ahu bisha'ir anabi sallallahu alaihi wasallam ó fi ẹ̀wù ogun rẹ̀ ó fi dógò nítorí gbèsè ọkà bàbá olórí fífẹ̀ tọgbà gbèsè rẹ̀ anabi sallallahu alaihi ó bùkátà oúnjẹ fún ilé rẹ̀ ó wá gba gbèsè ó gba gbèsè ṣàárì ẹni tí ó sì gba gbèsè yìí lọ́dọ̀ rẹ̀ jẹ́ yahudi gẹ́gẹ́ bí ó ti ṣe wá nínú hadith tó ṣíwájú eléyìí iye ṣàárì tánàbí sallallahu alaihi wasallam ń sì gba gbèsè rẹ̀ ó sàlẹ̀ tó náà sọ́ọ̀à ọgbọ̀n sọ́ọ̀à ẹ sì mọ̀ ike asọ́ọ̀rù arba'atu amdad bimuddi nabi sallallahu alayhi wa sallam nítorí pé ní sọ́ọ̀rù ẹ̀yọ̀ kan múdù mẹ́rin irú múdù tànàbà Muhammad sallallahu alayhi wa sallam ẹ mọ̀ pé ní ìparí Ramadan máa pa jùlọ lọ́jọ́ ọdún láàárọ̀ kó tó di pàṣẹ sọ̀láàtì láàyè ṣẹ̀ríyà ó ní ká yọ zakatul fitr zakatul fitr yẹn yíyọ rẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí ọkùnrin ni tàbóbìnrin ọmọdé tàbí àgbàlagbà olówó tàbí mẹ̀kúnnù. ọmọlúwàbí tàbí ẹni tó jẹ́ òmìnira ẹrú tàbí ẹni tó jẹ́ ọmọlúwàbí ẹrú yẹn olówó rẹ̀ ní ọba ayọ̀ tiẹ̀ ọmọ ọ̀dọ̀ ọ̀gá rẹ̀ ọba ayọ̀ tiẹ̀ àwọn ọmọdé kékeré tí ò lówó ta náà bá wọn yọ àwọn bàbá wọn wọn á sọ pé tí wọn yọ ọfẹ nìkọ̀ọ̀kan òun náà ní sọ́à sọ́à sọ́ọ̀rù kan ọjẹ́ múdù mẹ́rin ti múdù anabi Muhammad sallallahu alayhi wa sallam múdù kan ti anabi sallallahu alayhi wa sallam òun náà ni ẹ̀kún ọwọ́ méjèèjì ọwọ́ tí ò tóbi jù tí ó sì kéré jù tá a fún pọ̀ jù tá a sì tẹ́ pẹrẹsẹ jù ó yẹ wa ọwọ́ tó wà báyìí tí wọ́n bá da ráìtì àbí wọ́n bá da gàrí sí àbí wọ́n bá da àgbàdo sí àbí wọ́n bá da ẹ̀wà sí gbogbo oúnjẹ tó ṣe ń wà pẹ̀lú mọ́tò tí wọ́n da sọ́wọ́ tí ò tóbi jù báyìí tí ó sì kéré jù á fún pọ̀ jù á sì jẹ́ pẹ́rẹ́sẹ̀ jù oúnjẹ tí wọ́n bá sí báyìí òní wọ́n pè ní mọ́tò kan irú rẹ̀ mẹ́rin ni wọ́n pè kan anabi sallallahu alayhi oúnjẹ tó rà láwìn tó sì torí rẹ̀ gbé ẹ̀wù ogun rẹ̀ lẹ̀ láti fẹni tó rajà láwìn lọ́dọ̀ rẹ̀ lọ́kàn balẹ̀ owó rẹ̀ yóò jẹ́ sísan ìní jẹ owó rẹ̀ gbé eléyìí pè ní kọ́ yáwó lọ́dọ̀ èèyàn kọ́ wá mú nǹkan kan kó o fi sí ọ̀dọ̀ rẹ̀ nínú dúkìá rẹ̀ láti fi lọ́kàn balẹ̀ kó o rẹ̀ ń kọ́ o ní jẹ́ gbé ọ̀sán owó rẹ̀ wọ́n ń pè ní rahan qalallahu ta'ala wa in kuntum ala safarin walam tajidu katiba farihanun maqbuda tẹ bá wà lórí ìrìn àjò tí àárí akọ̀wé tí ó kọ bẹ́ẹ̀ ti ṣe yára yín lówó sílẹ̀ a jẹ́ pé ẹ yá fi nǹkan kan dógò ẹ fi nǹkan kan ṣe kí ni dógò rọ́hánù yẹn léde Yorùbá wọ́n ń pè ní kí ni dídógò ohun tá a fi dógò ohun tí a fi dógò àwọn olóyìnbó ń pè ní kí ni collateral tó anábì sallallahu alaihi wasallam ó fi ẹ̀wù ogun rẹ̀ ó fi dógò sọ́dọ̀ yahudi tó ra oúnjẹ àwìn lọ́dọ̀ rẹ̀ oúnjẹ àwìn tó ra lọ́dọ̀ rẹ̀ ó jẹ́ tàlàtúnà sọ̀ọ̀à ní múdù ó di múdù mélòó ó di ọgọ́fà múdù ó di ọgọ́fà múdù ọgọ́fà jẹ́ one hundred and twenty mut sẹ́yìn wa ha iye oúnjẹ tá a nàbì sallallahu alaihi wasallam tọ́ra tàbá fẹ́ gbé tàbá fẹ́ gbé sínú àpò sakasaka tí wọ́n máa di ráìsì sí one hundred and twenty modes yẹn sakasaka kan gbà pẹ̀lú pé wa bí kápá àràpò ráìsì làwọn sọgbó ti ṣẹlẹ̀ nù. tọ́ anábì sallallahu alaihi wasallam ana sọ pé anábì ra oúnjẹ àwìn ọwọ́ àfi ẹ̀wọ̀ ogun rẹ̀ ó fi dógò. ومشيت إلى النبي صلى الله عليه وسلم بخبز شعير ما بردي تافي شعير تافي سي مقبل صدى النبي محمد صلى الله عليه وسلم كل ذلك كل صدى ترجع ناس أما النبي صلى الله عليه وسلم إن بني شعير كان في سبردي ṣàìr tánàbí sọlọ́bà àṣẹlẹ̀ tọ́ra láwìn ìyẹn ní ké kò ra ṣàìr yẹn láwìn nítorí nǹkan kan ju wípé wọ́n fẹ́ fi pèsè oúnjẹ tí wọ́n máa jẹ nílé lọ wọ́n fẹ́ fi pèsè oúnjẹ tí wọ́n máa jẹ nílé lọ wọ ìhà lẹ́tẹ̀ẹ́sẹ́ ní kọ́ mo tún wá gbé ọ̀rá ọ̀rá ọ̀rẹ́ ẹran ó ní ìhàdà ṣùgbọ́n yìí ṣe gbogbo ọ̀rá ló ń pè ní ìhàdà ọ̀rá tá a ti yọ ọ̀rá tá a gbé raná tí wọ́n bá gbé ọ̀rá raná bó ni ọ̀dà yọ̀dà bí òróró ṣùgbọ́n ọ̀rá tá a gbé raná tí mo gbé lọ bá nàbì sallallahu alaihi wasallam yìí sẹ́ni xọ́ ètò ti bàjẹ́ nìyẹn àárí ọ̀rá tó dáa ọ̀rá tó ti ń bàjẹ́ oná lọ́ra tí mo tún gbé lọ fún ànàbì sọ̀rọ̀ bá rí sẹ́lẹ̀ kí ni wọ́n fi ọ̀rá àti búrẹ́dì sè wọ́n fi ọ̀rá sì kejì búrẹ́dì wọ́n fi máa gbé sí ọ̀nà ọ̀fun kó lè bá a máa lọ tìrìntìrìn Allahu Akbar ṣùgbọ́n ọ̀rá yẹn eléyìí tí fi sì kejì búrẹ́dì yẹn kìí ṣe tuntun dà kó lè bá a mà irú sẹ́mi wò lànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ló ṣe èsì pé gbogbo nǹkan lọ gbẹdẹmukẹ èsì pé nǹkan bẹ lọ títí ṣùgbọ́n àwọn ń ṣiṣẹ́ mi pé wọ́n ń fi nǹkan kan gbẹ̀mìíró wọ́n ń fi nǹkan kan gbẹ̀mìíró kẹ́mi ọmọ bàá lọ ebi. àbí òye wa ẹni pé ẹyin nísìnyí kìí ṣe pé ẹ̀ńkà ń fi oúnjẹ gbẹ̀mí ló láyè sùn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń jẹ ajẹ́rankan barakata nítorí pé oúnjẹ tí ní fún jíjẹ oúnjẹ tí wọn ní fún jíjẹ ọ̀pọ̀ débi pé ń sàn dànù nítorí di eléyìí oúnjẹ táwọn èèyàn ń jẹ lónìí kìí ṣe oúnjẹ tẹni tó jẹ́ pé ó ń jẹun láti gbẹ́mìí ró lásán ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ táwọn èèyàn ń jẹ lónìí àjẹran bàràkàtà ni só sì yẹ kí mùsùlùmí ọmọ ṣe bẹ́ẹ̀ kò yẹ kí mùsùlùmí ọmọ ṣe bẹ́ẹ̀ nítorí kékeré bá ti ṣe sọ síwájú àwọn mùsùlùmí àwọn kò máa tẹ̀mí nítorí kán lè bá a máa jẹun ṣùgbọ́n ń ṣe làwọn ń jẹun kán lè bá a máa tẹ̀mí tẹ́tí máa yàtọ̀ láàrin méjèèjì ẹni tí ń sẹ̀mí kó lè máa jẹun kò láfojúsùn méjì ju kọ́ jẹun kọ́ jẹun kọ́ jẹun lọ bẹ́ẹ̀ làwọn kèfèrí ṣùgbọ́n àwọn mùsùlùmí àwọn ń jẹun kún lè bá a máa sẹ̀mí nù ṣòbóṣe kí gbogbo èèyàn rí nù ẹ máa jẹun kẹ́ ẹ lè bá a máa sẹ̀mí ẹ máa sẹ̀mí torí kẹ́ ẹ lè bá a máa jẹun torí ẹ tí ẹ bá ti jẹ ìwọ̀nba díẹ̀ ó ti tó yàn èèyàn gbọ́dọ̀ jẹ́ ike kò ní àfojúsùn kankan nínú ìgbésí ayé yìí tayọ jẹ jẹ jẹ lọ nítorí tí èèyàn bá ti rí bẹ́ẹ̀ ètè rẹ yóò máa gbèrè mọ́ lọ́wọ́ tí èèyàn bá sì ya ètè gbèrè èèyàn kò ní ní nǹkan kan tó ní nípamá níjọ́ tí ebi máa pa níjọ́ tí ìyá máa jẹ̀yàn ìyá pé ọ̀sọ́wó rẹ ná níjọ́ tí ọjọ́ yẹn bá dé òní rẹ níbọ dárò rẹ mùsùlùmí àwọn kì í jẹ àjẹsọpọ lọnà wọn máa jẹun níwọ̀nba ni láti gbé ẹ̀mí wọn ró bẹ́ẹ̀ làwọn mùsùlùmí kákẹ́kọ̀ọ́ látara nabi muhammad sallallahu alayhi wa sallam. ولقد سمعته يقول أنس بن مالك رضي الله عنه ولا تأتيك مقوتي النبي محمد صلى الله عليه وآله وسلم تنصيك ما أصبح لآل محمد صاع ولا أمسى النبي صلى الله عليه وسلم wọ́n ní ojúmọ́ kan ọ̀ máa rí nígbà tó ṣe pé sọ́ọ̀rù kan ìrọ̀wọ́ kan ṣẹlẹ̀ rí ilẹ̀kùn òṣòrí láyé yìí kí sọ́ọ̀rù kan tún wà fáwọn aráalé Muhammad láti jẹ lóúnjẹ yẹn ni pé nǹkan há gádígádí débi pé a lè rí múdù mẹ́rin oúnjẹ eléyìí tó wà lọ́tọ̀ tá a pèsè kalẹ̀ fáwọn aráalé Anabi láti jẹ lóúnjẹ àárọ̀ ilé ọjọ́ kan sì sórí dàtórí múdù mẹ́rin yàtọ̀tọ̀ fáwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam láti jẹ lóúnjẹ alẹ́ fún ìkó yé wa ìyẹn ni pé nǹkan ha ààrin múdù mẹ́rin rí fara ilé ànábì sallallahu alaihi wasallam láti fi sóúnjẹ àárọ̀ àti rí múdù mẹ́rin rí fáwọn ará ilé ànábì sallallahu alaihi láti fi sóúnjẹ alẹ́ tọ́ èèyàn mélòó alànàbì ń bọ wa innahum latis'atu abiyat àwọn ará ilé ànàbì sallallahu alaihi wasallam àwọn èèyàn tó wà lé ilé ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́sàn-án ilé ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́sàn-án ìyàwó mélòó ànàbì sallallahu alaihi wasallam ní ìyàwó mẹ́sàn-án gbogbo ilé kọ̀ọ̀kan wọn bùkátà fún pé tó ń jẹ fún wa wọn bùkátà fún pé tó ń jẹ fún wa sọ ma ń pé oúnjẹ múdù oúnjẹ amúdù ayọ̀ kan tí wọ́n ti sè tí wọ́n bá sè èèyàn mélòó ló lè tó múdù kan yìí yóò tó agolo ráìsì mélòó múdù kan ẹ̀kún ọwọ́ yìí ọwọ́ yìí báyìí. ńgbà tẹ bá wọn wò ńgbà tẹ bá wọn wò agolo kan àtàbọ̀ bá wò mẹ́ta bá wò. mẹ́rin bá wò ńgbẹ bá wọn wò márùn bá wò ẹyọ kan kọ ńgbẹ bá wọn wò wà nù yóò agolo agolo mílíkì ẹ wá wọ ẹni tọ́wọ́ rẹ̀ tobi mọdírèjì tí o tóbi jù tí o kéré jù tí ó sì fún bu ikpe. ẹ dà sọ́wọ́ agolo kan agolo méjì agolo mélòó lọ́gbà tó yé wa kọ́ wa wò wò ìwọ ní ìsìnkú ẹgbẹ́ tó ti jẹ́ pọ̀ jẹun ni ọ́ agolo mélòó ló lè jẹ nínú ráì ẹ má parọ́ wọ́n nìkan wọ́n nìkan Ah kọ̀dájú pẹ́lú mi ṣe ráìsì rí fúnra rẹ̀ o ẹ̀yin tẹ́ ẹ ṣe rí ẹ̀yin kẹ́ ẹ sọ fún ẹ mọ́ pàrọ̀ náà. ẹnìkan ẹdágbọ́n ẹnìkan sọ pé agolo márùn ẹdágbọ́rọ̀ agolo márùn ó ti pọ̀ jù ẹ jẹ́ ká wo inú ẹni tó nọ́mà. No agolo mélòó. ada ada ada ada ada sẹ́kíá kò sí bí yẹn ti lè kún dùn jẹ tó agolo kan àbọ̀ tipátipá ló fi jẹ tán agolo kan àbọ̀ tipátipá ló fi jẹ tán jókòó kan o. báyìí mọ̀ pé ní nàìjíríà ní ìsìn kápẹ́yìn lọ sílé olóúnjẹ èèyàn á sọ fún wọn báyìí ta ráìsì ráìsì two hundred nínú takeaway bóòlù ọ̀sẹ̀ mà lárúndó báyìí nítorí pé nǹkan ti wọ́n gan títí nǹkan ti wá wọ́n yẹn wọ́n wọ́n ráìsì wọ́n wẹ́rẹ́ kan wọ́n wọ́n sínú away fún ọ̀ràn two hundred.

kárí sọ́ọ̀rù kan tó jẹ́ múdù mẹ́rin tó ń jẹ́ fún gbogbo àwọn ará ilé ànábì Muhammad sallallahu alaihi ó túmọ̀ sí pé subhanallah kò easy kò easy lónìí wọ́n bẹ nínú àwọn èèyàn àwọn tó jẹ́ pé nílé wọn tó bá fẹ́ sí oúnjẹ wọ́n ti ráìsì múdù kan àbọ̀ láàárọ̀ tó bá ti ráìsì ni fẹ́ sè wọ́n ti múdù kan àbọ̀ lálẹ́ tó bá ti ráìsì ni fẹ́ sè. ẹ̀yìn ti ma ti ráìsì múdù kaabo ti wa eléyìí tá à lò lónìí sọ̀rọ̀ pé múdù tá mú bẹ̀ irú tá nàbì alaihi wa sallam á fẹ́ mú tó múdù mẹ́ta nínú kóńgò kan àbọ̀ eléyìí wọn kan lónìí subhanallah so kama o kama ti tó bá lónìí ọrọrùn kí kó yí nǹkan padà fún yín kẹ́ padà dání tí ò ní ní nǹkan kan mọ́ bó ti jẹ́ pẹ́ni tí ò ní nǹkan kan sábà yí padà fóun ó lè padà dání tó ní nǹkan torí ẹ̀ ló ti jẹ́ pé sani àyípadà máa bà lẹ́rù jù sani tó ní ni àbẹ́ni tó ní ẹni tó ní ni àyípadà máa bà lẹ́rù jù nítorí pé àyípadà tó lè bá olówó di kéne àmọ́ wọ́n máa ń sọ̀rọ̀ àyípadà àyípadà ẹ̀rù oníbọ̀ pé kí ewo ló yí padà kí ni ò tí ì ṣe ní tẹ́lẹ̀ rẹ̀ so táyì padà ọba wa bá wọn tiẹ̀ possibility kò yí kò ní aláìní kò di olówó ńlọ́wà torí ẹni Umar radiyallahu anhu wọ́n fi pe àkéèsí wa lọ sídìí wípé bóni ti ṣe rí sẹ́yìn tí nǹkan rọ́sọ̀mù fún tí nǹkan tó ń lọ fún tí ara yín tí ò sí ìṣòro pẹ̀lú yín tí ara tù yín bí nǹkan ti ṣe rí lónìí ọ̀la lè má rí bẹ́ẹ̀ torí ẹ̀ láti ìgbà tí èèyàn bá ti wà lẹ́ni tó ní iná ni ó ti máa ṣèpalẹ̀ máde bóun ó ti ṣe máa ṣẹ̀mí nígbà tí ọba sí nǹkan ìṣọ́ṣẹ́nu fẹ́yìn na nàmẹ́tẹ́ látẹ̀dù ìṣọ́ṣẹ́nu fẹ́yìn na nàmẹ́tẹ́ látẹ̀dù ẹ sara ẹ múra kó lé nítorí pé ìdẹ̀ra kì í lọ títí o ìdẹ̀ra kì í lọ títí o tí ẹ bá gbé àpò ráìsì kan nínú lẹ́yìn tí ẹ bá fi lè já nígbà tí wọ́n bá bí yín léèrè nípa tí ẹ fi ráìsì yẹn ṣe lẹ́yìn ìjọ mẹ́rin ẹ sọ pé ráìsì ńkọ́ ó ti di tàn nítorí pé ẹ ti jẹ́ kalẹ̀ ráìsì ní ilẹ̀ tún àpò ráìsì ní ilẹ̀ tún retí báyìí fẹ́ẹ́ mọ̀ yín pé nǹkan lè má lọ bẹ́ẹ̀ mọ́ lọ́jọ́ iwájú tẹ́ padà wá jẹni tó ṣe pé ẹ máa fi bẹ́ẹ̀ ṣe ń jẹ ráìtì níjẹkújẹ nínà lòkútẹ́ nínà nínà bùtùlù ẹ padà máa fi pìtàn lẹ́ni tó ṣe pé ọkàn yín bàjẹ́ ìṣọ́ òṣèlú fẹ̀yìnnà nàmẹ́dá làdàdò ẹ sara kósa ẹ múra kólé ìdára kì í lọ títí o. ilé mélòó ni ilé ànábì sallallahu alaihi wasallam ẹ̀kọ́ ń bẹ ń bẹ o ìgbé ìyàwó kọ̀ọ̀kan ilé kọ̀ọ̀kan ìyàwó kọ̀ọ̀kan tẹ̀lé <laughs> tó túmọ̀ sí pé tí yẹn bá ní ìyàwó méjì kí ló yẹ kó ṣe kó pèsè ìyàwó mẹ́ta ìyàwó mẹ́rin ìyàwó márùn-ún. ọmọ ọlọ́sàkúlé márùn tọ́tọ́ ìyàwó mélòó ni òpin naam ìyàwó mẹ́rin nítorí wọn gbà lérò pẹ̀lú ilé wọn náà ní pé ọkọ kan nínú àwọn obìnrin yìí báyìí ilé rẹ̀ dá dúró gédégbé lọ́nà tó pé tó bá wọnú ilé kò sí àǹfààní fún orogún rẹ̀ láti rí láì jẹ́ pọ́pá yọ̀ǹda láti òde wọ́n sílẹ̀kùn fún ọ̀wọ́lé ìgbà náà wọ́n tó lè ríra wọn kìí ilé tó ṣe pé tẹ́lẹ̀ ìtìsẹ́ ń bẹ́nu lé tẹ́lẹ̀ iná ń bẹ́nu lé wọ́n máa rìn wọ́n máa kọlura wọn eléyìí lè máa dápara kélé ọmọ akọrin ọ̀tẹ̀ eléyìí létí tẹ́lẹ̀ iná ọmọ tí wàá lọ ọmọ ilé wọn wà lọ́nà tó ṣe pé ẹnìkan nínú àwọn méjèèjì nílé ìgbọ̀nsẹ̀ ìgbàǹgbà náà ọwọ́ tí wọ́n ń torí kọ́ ń bá sìkò jẹ́ yàgbẹ́ bó ti yàgbẹ́ kọ́ jáde o ilé wọn ò rí bẹ́ẹ̀ bákan náà ilé wọn wà lọ́nà tó ṣe pé kíchìn kan náà ni wọ́n jọ ń lò wọ́n jọ ń lo àdùbọ́n kan náà wọ́n jọ ń lo ọ̀bẹ kan náà lọ́nà tó wí pé sọ́ọ̀mù pé mi náà fẹ́ lo ọ̀bẹ ni ìbò ti kálukọ́sà kan lájẹ̀ kan tí wàá ló fi máa ṣẹlẹ̀ lójoojúmọ́ kálukú ilé rẹ̀ dá dúró ilé kálukú dá dúró torí ẹ̀ láyè sìn náà tí wọ́n náà bá fẹ́ fẹ́ àwọn méjì àbójú ẹ̀fẹ́ yàwó mẹ́ta wọ́n á gbìyànjú láti jẹ́ kí ilé ìyàwó kọ̀ọ̀kan kọ́dá dúró gẹ́dẹ́gbẹ́ nítorí pé òfin ṣẹ̀ríyà kò gbà fún wa láti fẹ́ ìyàwó kọ́ wá fi wọ́n sí inú ilé wa kó wọ́n máa gbé lọ́nà tó ti fi á pọn

àgbàlá kan náà òun náà nílé kálukú wà lọ́nà tó ṣe pé tí oníkálukú bá jáde nínú ilé rẹ̀ àǹfààní ó wà fún láti máa rí ẹnì kejì kẹta kẹrin lọ́nà tó ṣe pé bí wọn ò tiẹ̀ fẹ́ ríra wọn ní àkọ́kọ́ wọ́n padà dẹni tó ṣe pé wọ́n ń bára wọn ṣe ní ìgbẹ̀yìn wọ́n mara wọn lẹ́ni tó ṣe pé ọ̀rẹ́ iná ní tọ́tọ́jù ibi káwọn ọjọ́ máa ṣe torí kò ní wọn wọ́n máa gbé ní ìgbé ọ̀tá wọ́n máa gbé nígbè pé ìfẹ́rẹ́ lòmíì nígbà tó sì jẹ́ ọkọ kan náà yóò tún ṣe àǹfààní mi fún wa nípa pé àwọn ọmọ tó ní kálukú bá bí àwọn ọmọ mọra wọn lọ́mọ bàbá kan náà bó tilẹ̀ jẹ́ pé yọ ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ọmọ wọn gbìyànjú láti ṣe àwárí ìfẹ́ eléyìí tó jẹ́ pé wọ́n fi máa jọ bára wọn lò wọn ò ní máa bára wọn ṣe ní ìbáṣepọ̀ ọ̀tá bí ìgbà tó ṣe gbé kò sí nǹkan kan tó dà wọ́n pọ̀ ní ìgbà tí ìyá ti yà wọ́n torí àǹfààní ńlá lélẹ́yìí o bákan náà nínú àǹfààní tó tún wà fún ìyàwó rẹ tó ní méjì mẹ́ta mẹ́rin yẹn kọjá pé ìtòsí ara wọn ni wọ́n ń gbé nínú agboolé kana náà ṣùgbọ́n kálukú pẹ̀lú ilé tiẹ̀ tó dájú gédégbé bí fúláàtì rẹ̀ ni tí ó dájú gédégbé nínú àǹfààní tó tún wà ń bẹ̀ òun náà ni pé ààbò tó péye àti ìfọ̀kànbalẹ̀ eléyìí tó ti pípọ̀ lẹ́gbẹ́ yóò máa bẹ fún ọkọ lórí àwọn ìyàwó rẹ̀ kò ní jẹ́ pé yóò máa rorò kérokérò sáwọn ìyàwó rẹ̀ kò sì ní fáwọn obìnrin àwọn tó bá gbé wọn ní ìpayà Allah kò ní fáwọn náà láǹfààní láti máa lo bíbẹ wọn lọ́dọ̀ ọkùnrin kan kó tó máa gbọ́kùnrin míì láàyè nínú ilé wọn tó fi wá jẹ́ ẹni tó ṣe pé ń ṣe àgbèrè mọ́ ọkọ lára. tẹ̀lé pàtàkì púpọ̀ torí ẹ̀ wọ́n ṣe ìwé kan ilé tó ṣe pé nínú rẹ̀ wọ́n ya fọ́tò ilé àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alayhi wa sallam bí wọ́n ti ṣe súnmọ́ra wọn àti bí wọ́n ti jìnnà síra wọn sí arígbé tó pọ̀ nínú àwọn ilé yẹn wọ́n súnmọ́ra wọn gan bíi méjì ńlọ ta kété tó dínà díẹ̀ ọ̀nà díẹ̀ ni ṣùgbọ́n ìtọ́ pọ̀ jù nínú àwọn ilé yẹn bíi ilé mẹ́fà sí méje wọ́n súnmọ́ra wọn gidigidi. so eléyìí ó túmọ̀ sí pé ní ìgbà tó bá pèsè àyè gbé fáwọn ìyàwó rẹ̀ tí kálukú wà láyè rẹ̀ bóyá apatimẹ́ǹtì tí ẹni kọ́mẹ́jìnà títẹ̀ nìkejì lọ́nà tó ṣe pé bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ wọ́n padà láǹfààní láti máa ríra wọn nínú agboolé yẹn kan náà nígbà tí léyìí tó bá fẹ́ sásọ àbí léyìí wọ́n fẹ́ sin kankan láàrin ìta eléyìí náà jáde sáàrin ìta wọ́n lè ríra wọn eléyìí ó fàǹfààní sílẹ̀ táwọn obìnrin yẹn tó ní kálukú wọn tó fi máa ṣàbẹ̀wò ẹnìkejì lápàtímẹ́ǹtì tiẹ̀ nítorí pé ńgbà táwọn èèyàn méjì bá wà tí wọn bá máa ríra wọn kò sí tàbí ṣùgbọ́n ọ̀tẹ̀ onítàn láàrin wọn mọ́tò bá ti ń ríra wọn gbogbo gbà ọmọ dínkù aburú ọmọ dínkù èròkèrò tí a ṣe pọ́n tó máa ń gbé wá sórí àwọn èèyàn yóò máa dínkù nítorí pé ńgbà tó bá ti dènà tó bá ti gbé àwọn ìyàwó rẹ síbi tó dènà síra wọn àwọn ìyàwó yìí sí ní ru aburú sí wọn àìdá ló ń ṣe sáwọn ó sì dá wọn lójú wípé dáadáa ló ń ṣe síyàwó mi lọ nígbà tó ṣe pé wọn á rí so ẹ mọ̀ pé àbákàbà kí ẹ máa ti ń da yọ máa bí kéèyàn máa tẹ́tẹ̀ yá ayyuhal ladhina amanu ijtanibu kathiran mina adh-dhann inna ba'da adh-dhanni ithm wa la tajassasu ẹ̀yin ẹ jìnnà sí púpọ̀ nínú àbá dídá torí pé apá kan nínú àbá dídá ń kọ́ ẹ̀ṣẹ̀ ni. kí wọ́n á ló dé òfin ṣẹ̀ríyà ọláwọ̀ gbọ́dọ̀ fẹ́jú ìyàwó mẹ́rin lọ wọ́n nílé àwọn ará alẹ́ ànábì sallallahu alaihi wa sallam wọ́n jẹ́ mẹ́sàn-án a sì sọ pé àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wa sallam wọ́n jẹ́ mẹ́sàn-án wọ́n dà àwọn ìyàwó rẹ̀ wọ́n tó mọ́kànlá wọ́n padà jẹ́ mẹ́sàn-án ni kí ló dé táwọn ìyàwó tànàbí Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n pọ̀ ju mẹ́rin lọ náà nítorí pé anabi ọlọ́ọ̀ni ẹ̀ gbà nítorí pé torí pé anabi mà látọ̀dọ̀ ọlọ́ ìdáwọ̀ mà ẹ̀ gbà náà wọn lá nàbí sallallahu alaihi wasallam níṣẹ́ lọ fẹ́ àwọn obìnrin tó fẹ́ yìí láti sàánú wọn ẹ gbá torí tó bá yẹ kó fẹ́ ṣe àánú yẹn jálẹ̀ àwọn ìyàwó rẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ. wọ́n ní bẹ́ẹ̀ nù àwọn obìnrin yìí tó ti pé Allahu azza wa òun ló fi fún ànábì sallallahu alaihi mélòó wá ni wọ́n. ẹ ha eléyìí ń bẹ nínú àwọn nǹkan tó ti kọ́ jẹ́ àdáyẹrí fún anabi sallallahu alaihi wa sallam nìkan tí ọ̀tọ́ sẹ́lòmíì nínú àlùmà. Allahu azza wa jalla ń ló láǹfààní bẹ́ẹ̀ kò sì fẹ́ lómi tó sí láǹfààní eléyìí. nínú òfin ṣẹ̀ríyà الأصل عدم الخصوصية الأصل عدم الخصوصية وفي شريعة قلنا نيكي وسنك كان تجي الدنياري فالنبي صلى الله عليه وسلم تنوى لما توني باسولوكم بي أيا سنك تلي باتوكاش bá ṣe sálọ àlá lànàbì náà sálọ àlá bá ṣe ṣe bá a ti gbọ́dọ̀ ṣe salawatul khams lànàbí náà kọ́ ni ó ṣe salawatul khams az-zakat ọ̀ràn yẹn ni lórí ànábì as-siyam ọ̀ràn yẹn ni lórí ànábì at-tawhid ọ̀ràn yẹn ni lórí ànábì al-hajj ọ̀ràn yẹn ni lórí ànábì al-jihad ọ̀ràn yẹn ni lórí ànábì gẹ́gẹ́ bí gbogbo ẹsẹ̀ jọ́ràn yẹn lórí àwọn olùgbàgbọ́ òdodo kásòdodo ọ̀ràn yẹn ni lórí ànábì bó ṣe jọ́ràn yẹn lórí wa jíjí ìwọ ká parọ́ ìwọ ni lórí ànábì sallallahu alaihi wasallam bó ti jọ ìwọ lórí wa kò sí yàtọ̀ àwọn nǹkan tó bá jẹ́ tànábì nìkan yàtọ̀ sáwọn àlùmọ́ rẹ̀ ẹ̀rí gbọ́dọ̀ tọ́ka sí nínú rẹ̀ òun náà ni lílé táwọn ìyàwó rẹ̀ lé sí mẹ́rin min khususiyati annabiyyi sallallahu alayhi wa sallam tẹ́tù mọ̀nkàmí tọ́jọ́ tá ànábì nìkan yàtọ̀ sáwọn àlùmọ̀ náà kò sẹ́ni tọ́tọ́ sí láti fẹ́ ọ̀kan nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn ikú ànábì yàtọ̀ sáwọn èèyàn yòókù kúrú ń tún gbogbo wa náà gbogbo àwọn ìyàwó sáwọn ànábì bá ti fẹ́ wọ́n ti dìyà wa tókùn gbàtà nàbí ọba kọ̀ wọn lẹ̀ tó kú. aha nínú àwọn tó ti jẹ́ kótó so yíyá ti nàbí sallallahu alaihi wasallam onígbà nàbí kì í jẹ sàrà àwọn ará ilé náà gbọ́dọ̀ jẹ sàrà. nínú tó ti jẹ́ khususiyyati nàbí sallallahu alaihi wasallam tóbìnrin kan bá múra rẹ̀ wá bá nàbí sallallahu alaihi wasallam tó gun ànábì lára rẹ̀ ó di ìyàwó ànábì tó bá wọ ànábì wọn bùkátà kan sọ yìí ó ti di ìyàwó rẹ̀ automatically yàtọ̀ sáwọ èèyàn yòókù mo rò pé yé wa ha torí ẹ̀ sọba bí ọ léèrè ipa nàbí yín sallallahu alaihi wasallam ó nu ìyàwó mẹ́sàn-án báwo lẹ́sẹ̀ fèsì eléyìí ọjà nǹkan tó ti pé Allahu azza wa jal òun ló fún láǹfààní rẹ̀ yàtọ̀ sọ́wọ́n àlùmọ́ àyòkù etí míì ẹlòmíì nínú àwọn obìnrin yẹn gan níṣẹ́ la Nabi sallallahu alaihi wasallam fẹ́ wọn láti sàánú wọn kìí ṣe nítorí kọ́ba àti olójúkòkòrò obìnrin mhm. ẹlẹ́kẹta. náà ṣé a ti ṣe léyìn ẹ̀ ń sùn kí tún ni tọba jẹ pé anabi sallallahu alaihi wasallam olójú kòkòrò obìnrin ni ẹni tó lójú kòkòrò obìnrin sábìlẹkọ adélébọ ẹni ọfẹ ni abọmọge ẹ lẹnu tọ àwọn ìyàwó anabi mélòó lọfẹ lọmọge ẹyọ kan tọba jẹ kòkòrò sẹ́mi kó gbogbo wọn pátá kí ni wọn bá jẹ́ ọmọge ẹlẹ́yìí jẹba tọ́. ẹgbẹ́ wa wá lọ́sọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọn ni laqad ra'aytu sab'ina min ahli as-saffa mọ̀lẹ́yìn àdọ́rin nínú àwọn ahli as àti sọ́kọ́ àwọn ahlu sọ̀fà ọ̀nà làwọn sọ̀hábà tí wọ́n ń gbénu mọ́sálásí ànábà Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n jẹ́ tálákà wọ́n jẹ́ tálákà wọ́n gbénu mọ́sálásí ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní kankan nínú wọn ni taniwa Abu Hurairah radiyallahu anhu ó ní mo ti rí àtọ́rin nínú àwọn ahlu sọ̀fà ma minhum rajulun alayhi rida. kò sẹ́nìkan nínú wa tó ní aṣọ kan eléyìí tó wọ̀ ọjọ́ aṣọ tó bu ara rẹ̀ látòkè délẹ̀ kò sẹ́nìkan nínú wa tó wọ aṣọ tó jẹ́ tòkè délẹ̀ imma izarun wa imma kisa imma izarun wa imma kisa bákan méjì lásán tí wọ́n máa wọ̀ èèyàn seventy bákan méjì nínú kọjá yìí pé ọ̀kan nu wọn ó ní lọ́ọ̀dì kò ní bora omi ní bora kò ní Allahu tí téèyàn sàn má ibi ìdodo rẹ̀ sísàlẹ̀ ìbora téèyàn dàbò ara rẹ̀ tí ò ní ìlọ́ọ̀dì nísàlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n rí o nínú àwọn sàhábà wọn wọn bẹ nù salaful ummati as-salih àwọn atiwájú àlùmọ yìí tí wọn jẹ nírí qad rabatu fi a'naqihim àwọn ẹni tó jẹ pé ìbora ni wọn ní wọn so mọ́rùn wọn so ìbora wọn wọn so mọ́rùn faminha ma yablughu nisfa as-saqayn ọmọdé nínú àwọn àbúrò àwọn tí wọ́n bá so mọ́rùn èyí tí máa gùn lójúkun oníkálukú wa mọ ojúkun rẹ̀ abẹ́ mà ojúkun yín rárá orúnkún yẹn ojúkun yín onáàní ti ń bẹ láàrin kókósẹ̀ àti orúnkún ní ti ń bẹ láàrin kókósẹ̀ àti orúnkún ni wọ́n ń pè lójúkun tẹ́lómi bá so ìbora rẹ̀ tó bá so márùn yóò gùn dé ojúkun rẹ̀ aṣọ múra rẹ̀ náà láyé yìí kò bá jẹjọ jùmọ̀ kò bá jẹjọ rí kò bá jọjọ lásán kásọ ìbájọ tí bóun ó ṣe fọ́ subhanallah kò sásọ tí ó fi sára tí ó fi fọ ìtọ́jọ sí o àti kéèyàn ó jí lóru ìgbà tó mọ̀ pé gbogbo ẹrú Allah àwọn ti sùn yọ wà lọ fọṣọ rẹ̀ níbi tẹ́nìkan tó ti ní rí yọ ọkọ̀ yọ ọkọ̀ yọ ọkọ̀ yọ ọ̀sà yóò tún lọ fara pamọ́ bí tẹ́nìkan ò ti ní rí i nígbà tó bá di pásọ yẹn gbẹ yóò tún fi sọ́run padà láì jẹ́ pé nìkan má gbàtọ́ fọ̀ Allahu akbar torí ẹgbẹ́ táwọn sọ̀hábà bíi anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lórí pé ṣé ó ti ẹ̀tọ́ ọ̀nà ká máa ṣe sọ láti pẹ̀lú aṣọ kan lọ́rùn bí anábì sallallahu alaihi wasallam irú béèrè wo ni èyí tó pọ̀ jù nínú yín sẹ́ lásọ méjìlá yìí ni aṣọ ẹyọ kan náà ni wọ́n ní láyé ẹtí wọn béèrè pé sáà lè ṣe sọ láti pẹ̀lú asọ̀kan tẹ́lọ̀ jáde ni. Allahu akbar àwọn sàhábà ni o tó ìwọ tí aṣọ rẹ pọ̀ tó ṣe pé iye ìgàn aṣọ tó ní tòkètìlẹ̀ tó ní ọlọ́bi seventy tó túmọ̀ sí kọ́ da tó àwọn sàhábà yìí abọ́dá ju wọn lọ kò túmọ̀ sí ṣùgbọ́n kẹ́kọ̀ọ́ látàrí lè. kì í sasọ tẹ kójọ tẹ ń wọ kì í ṣe tẹ ń yọ tìsàlẹ̀ àpàtì síra wọn onítọ́ka sí pé jẹ́ ní gíga lọ́dọ̀ kò túmọ̀ sí pọ́sọ yín ní ara arọ ayé ni ayé lọ́mọ ntí máa sọ yẹn dé yẹn gíga lọ́dọ̀ kì í àti ntẹ́ wọ̀ sára yín ntí máa sọ̀yìn adéyàn gíga ọ̀nà ya taqwallah inna akramakum inda Allahi atqakum ẹni àpọ́nlẹ́jù nínú yín Allah lẹni tí ń pààyà Allahu jù ẹni tí ń pààyà Allahu jù ó lè má làásọ̀ ó lè má ní bàtà kan tó tó jọyàn lójú ilé rẹ̀ lè má ó lè má ní ó lè má ro oúnjẹ tó dáa jẹ walakinnahu akramuna inda Allah ṣùgbọ́n yóò jẹ́ nítorí lápẹ́lẹ́ jù nínú wa lọ́dọ̀ Allah nítorí pé òní ń páyà Allah ò so àwọn sàhábà ni ò jàmá tó bá ké làwọn sàhábà rí ó yẹ yọ kọ́ wa nítẹríba kọ́kọ́ wa ní mímọ́ fojú kéré ara wa káyé ríra wa káyé wora wa mọ èmi mo tó báyìí èmi mo dà báyìí àmì kò nípa ya Allahu ni àmì kò ọmọ kankan nípa àwọn aṣíwájú wa rere ni àmì kò ọ̀rẹ́ kọ kankan kọ́ dépò pé yọ làpá lára rẹ ni. ìwà ní ìsìn ọlásọ tó lè wọ̀ ṣùgbọ́n sọ pé ó lè wọ̀ nítorí pé wọn ò lọ́sàn aṣọ tó wọn bá sì lọ náà ó lè wọ́ sọ tó rún. Allahu akbar sàhábà ń sọ̀rọ̀ alọ́sọ wọ́n sọ̀rọ̀ rẹ̀ ó tó bá sọ lọ wọ́n mú náà ṣùgbọ́n mú lọ aṣọ yóò rún mọ́ kọ̀ọ̀kan yọ géètọ̀ ni wọ́n aṣọ mi lè wọ́ aṣọ gbọ́dọ̀ yọ bíi tàwọn àmì subhanallah sọ̀rọ̀ gbogbo eléyẹn dà kí ọ̀ndà fòkè àti fáàrí ọ̀ndà fòkè àti fáàrí tí ó sì yẹwọ́ mùsùlùmí kọ́ yẹwọ́ mùsùlùmí kákìí sára o wa minha ma yablughu al-ka'bayn nínú àwọn àbúrò ayé tẹ́lómi bá tètè ẹ̀ mọ́rùn ó máa ń gùn dé kókósẹ̀ méjèèjì ó máa ń gùn dé kókósẹ̀ méjèèjì tẹ̀sí máa ń gbé aṣọ tá a bá wọ̀ tẹ́lẹ̀ náà nínú kọ́mọ lójúgun wa àbí tó bá gùn jù bẹ́ẹ̀ lọ kọ́mọ tayọ kókósẹ̀ wa méjèèjì kí laburú tó wà nínú kí aṣọ tayọ kókósẹ̀ wa méjèèjì naam naam inú nálẹ̀ yóò ti gbẹ̀sán rẹ̀ ma asalal ka'bayni fi nnaw naam aburú mi ó wà nínú hadith ike gbogbo àwọn ẹni tí a sọ wọn tó bá ti tayọ kókósẹ̀ wọn méjèèjì Allahu azza wa jal kò ní wò wọn lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù kò ní bá wọn sọ̀rọ̀ kò ní fọ́ wọn má wọn jìyà ẹlẹ́sẹ̀ ilé rò nítorí pásọ wọn bá tayọ kókósẹ̀ wọn tí a sọ bá ti tayọ kókósẹ̀ àmì kíni àmì ìgbéraga ó nílò èmi ìgbéraga ó èmi ìgbéraga gbọ́dọ̀ ti fèsì aṣọ wọn tayọ kókó sẹbọ kéésì pọ́n gbéraga bó lẹ́sẹ̀ fèsì nàám nàám ní gbọ́ ní gbọ́ rara àti màánù àdéhùn àmánìsọ̀ ń sọ pé òun gbéraga. ẹ̀yin ọ̀sọ̀ ìpè nǹkan kan kọ́ ló mú ọ fi aṣọ rẹ ṣòkòtò rẹ sílẹ̀ tó fi tayọ kókó tẹ̀bí ìbá tẹ̀gbìràgà lẹ́yìn náà ìwà àti ìṣesí èèyàn ó yára ṣàpèjúwe ti ń bẹ nínú ẹ̀mí èèyàn ju ní téèyàn sọ lọ nígbà náà sọ̀rọ̀ pé wọ́n ń fẹnu sọ pé ó ṣègbéraga ìwà àti ìṣesí rẹ fi hàn pé kí ni ọ ń gbéraga adúpẹ́ fún Allah action speak louder than voice ìwà àti ìṣesí èèyàn ó yára ṣàpèjúwe tí ń bẹ nínú ẹ̀mí èèyàn ju gbólọ̀ lọ tẹ́lẹ̀ bá yé wa ajá yìí gbogbo ṣòkòtò rẹ ti ń wọlẹ̀ ìtọ́ ọmọ àti tẹ̀ mọ́lẹ̀. tó ẹ pé nǹkan bíi ten centimetre nínú ṣòkòtò rẹ títẹ̀ lọ́ máa tẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú gìgísẹ̀ rẹ ó dínkù abọ́ ní dínkù tó wù láti wọ̀ náà ọ a sọ pé eléyìí iná ni Allah fi fìyàn síná múra sí kó kú lórí ẹ̀ múra sí ló sì yẹ kéèyàn sọ̀rọ̀ alẹ̀ fún tí ó gbé wọn nábí kí ló ń fa ni làákàyè rẹ̀ torí rẹ̀ dínkù ìgbà tó ń wọ nǹkan bí wèrè làwọn èèyàn ń wọ̀ ọkẹtẹ pé àwọn èèyàn sòótọ́ gbogbo àwọn tí ń kí ọ tí ń sọ ah, bàbá o bàbá o wọn pe bàbá wéré o bàbá wéré o wọn ti ń wọ ẹnìyẹn wọn ò sọ jáde tí ẹ bá ṣe bàbá wéré òun fi ṣòkòtò òfi ṣòkòtò kó gbogbo kọ̀tọ̀kọ̀tọ̀ òun rà ẹ̀ abẹ́rẹ́ ní nǹkan mẹ́ọ́ so sẹ́là káyìnù bàbá wèrè nìyẹn náà torí di eléyìí jẹ́ kó wọ́n bá gé ṣòkòtò rẹ lẹ́yìn náà èyàn ò lè nítẹ̀rí ba tí ṣòkòtò rẹ bá wọlé sẹ́wù rẹ bá wọlé sẹ́rí gbogbo àwọn ẹni tí ẹ̀wù wọn bá ti ń wọlé bá wọn tó bá wà ní ẹ̀wù yẹn ọkọ̀ọ̀kọ̀ wúra ẹ̀ pé talẹ̀ ń tọ́ da tó talẹ̀ nínà ọ̀kọ̀lọ̀ wọ́ ṣòkòtò dáńpé yọ ọmọ wọ alùsùnà wọ wọ you don't look like a man ṣé wà ní mánu ńgbà tó jẹ́ pé ìwọ o ti wọ́n tó ṣàpèjúwe rẹ gẹ́gẹ́ bí onígbèrágè èèyàn a'udhu billah Umar radiyallahu anhu sẹ́mẹ́ni tó ta lọ́gbẹ́ tani Abu Lu'lu' al-Majusi Abu Abu Lu'lu al-Majusi yìí báyìí ìgbà tó sá Umar wa bẹ lórí pé ń kú gbogbo àwọn yẹn wá wọlé wá bá Umar lọ́kọ̀ọ̀kan wọ́n bá sọ̀rọ̀ tùnú wọ́n sọ àwọn dáadáadáadáa tí wọ́n máa ma Umar eléyìí tó yẹ kó fi yọ ẹnìkan wá wọlé ọ wá jẹ ọ̀dọ́ ọ̀dọ́ yẹn Umar wá ṣàkíyèsí pé aṣọ rẹ̀ ti tayọ kókósẹ̀ aṣọ rẹ̀ ń ní kòkó àti ń wa wọlé ọba Umar sọ̀rọ̀ tó dá ó ṣe gbogbo dá máa lọ ní pè wá tó ti pé ń ó ní lọ dín gúngún aṣọ rẹ̀ kọ́ má tayọ kókó tẹ̀lẹ̀ sẹ́yìn náà hó abẹ́kọ̀ lè sàwọn òbí ká wà á kọ̀ lè rọ́bì nítorí tí wọ́n bá gé yóò jẹ́ ká sọ̀rí ọ́tọ́jọ́ ẹ̀rù pé sásọ máa tún wọlé tó ń tẹ̀ mọ́lẹ̀ tó ń tẹ̀ mọ́lẹ̀ báwọn ibi tó ń tẹ̀ mọ́lẹ̀ yóò padà gé torí rẹ̀ ó ní yàtọ̀ síbi ìwèrè. Si nígbà tó ń bá gbé báyìí yóò ti ká sọ̀rọ̀ yọ tọ́jọ́ yóò sì ṣàpèjúwe rẹ láti jẹni tí ń páyà ọlọ́hùn rẹ tí asọ́ba ti di igbe ń tayọ kókó sẹ̀rùn àmì gbéraga ni wọ́gbọ́n mọ̀ wúra rẹ pé ta lẹni tó da tó ọ nínú àwìn if you don't behave like us you can never be like us bó sì máa wóra rẹ nu àṣetán ni wọn máa ti ọlọ́sọ̀ọ́ pẹ̀lú pé ìwọ nìkan wọ́n nìkan lè yàn ẹran kó gbogbo ara yìí òkú kódà ẹ̀rì tí ṣetán ni ó ti tì tí ó ti pè ọ́ pé ó lò ṣe ń da sókò tó bá ọ làjú ni you a graduate ok graduate ẹ̀ kí ni tiwọn rẹ̀ ṣé ṣetán ni mi jẹ́ graduate torí pé ọkàn gba páálí iná lọ́wọ́ àmàtakò Allah kàlà ó yẹ kí páálí rẹ̀ ń kó ṣe sábàbí kó tún ní tẹríba ni torí wọn ní tí ìmọ̀ bá ti pọ̀ ìtẹríba máa ń pọ̀ ìbẹ̀rù Allah ìmọ̀ ń pọ̀ innama yakhsha Allaha min ibadihi al-ulama torí ẹ ẹ jẹ́ ká kíyè sára o níbẹ̀ nínú ẹni tó pé ìbora rẹ̀ tó bá dé mọ́rùn ó máa ń dé kókó sẹ̀rẹ̀ fa yajma'uhu biyadihi. nígbà tó bá wá di aṣọ márùn yọ wá fọwọ́ rẹ̀ yọ fọwọ́ rẹ yóò fi kó aṣọ pé wọ́n di aṣọ wọ́n di márùn yọ wá fọwọ́ rẹ̀ kó aṣọ mára aṣọ tó di yọ kó mára kí ló dé Allahu láyé ìgbà kò sí pàǹtì kò sí ọ̀wọ́ aṣọ tó ti márùn náà lásọ kán ti ń bẹ lọ́rùn rẹ̀ kò sí àwọ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀ àwọ̀tẹ́lẹ̀ wọn làwọ̀ lékè àwọ̀tẹ́lẹ̀ wọn òun náà làwọ̀ lékè láyé sìn tó bá yẹ kí jàlábíà kan nìyẹn bá ní láyé yìí jàlábíà yẹn sì ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ jàlábíà kan ni tó nípa. èèyàn ní sokoto èèyàn ní singlet èèyàn ní pata but ó ní jàlábíà kan tí bá gbé jàlábíà kan yẹn wọ, kìí sì ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ kí lè rò pé ọ̀sẹ̀lẹ̀ sí ọkùnrin sí kí lè ọ̀sẹ̀lẹ̀ kò ní rí nǹkan kan fi tọ́ba ti ń bọ̀ ẹni tí máa ń wọ báyìí wọ́n máa wọ abẹ́rẹ́ bí ṣe ń lo agbó ni wọ́n máa wọ wọ́n máa kẹ́lẹ́ máa irun láì sọ̀hábà yẹn lè so nítorí ẹ gẹ́gẹ́ bí Abu Hurairah ti sẹ àbí ta sọ fún wa bí Abu sọ fún wa bí ó ní ara wọn kó aṣọ wọn báyìí nítorí ní tìjú ẹni tí ọmọ wù ọ́ bọ́ bó ṣe ń bọ̀ abe yóò rí bí abẹ́ rẹ̀ kò sí pàǹtì o ṣé ti gan bá tún lo pátá tí pátá wọn bá dé tó kó abẹ́ wọn dáadáa àbí òye wa wọ́n mọ̀ wò pé ṣé wọ́n wá wọ ṣòkòtò pátá àwọn kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ọ̀wọ́ pé ìbora tí wọ́n dè mọ́rùn ni torí rẹ̀ tí máa tí wọ́n ń lọ yóò fi ọwọ́ rẹ̀ kó aṣọ rẹ̀ nítorí ìbẹ̀rù kí wọ́n má bàa rí ìhòhò rẹ̀ kìí ṣe pé wọ́n rí ìhòhò rẹ̀ wọ́n ráwọ rẹ̀ gangan wọ́n tún máa rí bí ìhòhò rẹ̀ ṣe ṣe tí máa ń bọ̀ torí pé wọ́n ní tìjú wọ́n ní tìjú subhanallah àwọn sọ̀hábà yẹn aṣọ kan tí wọ́n ní náà nù tí wọ́n fi lójú ogun o aṣọ kan tí wọ́n ní nù tí wọ́n fi rán wọn lọ lú ọ̀tọ̀ọ̀tọ̀ lọ propagate Islam aṣọ ẹyọ tí wọ́n nínú tí wọ́n fi fẹ́yàwó aṣọ tí wọ́n nínú tí wọ́n fi sin Allah torí rẹ̀ radiyallahu anhum kò sí tàbí ṣùgbọ́n tí ẹ máa ń gbọ́ gbogbo orí eléyìí èèyàn túbọ̀ nífẹ̀ẹ́ àwọn sàhábà yóò sì pọ̀ níbi máa tọrọ ìyọ́nú Allah fún wa nítorí pé jahadu fillahi haqqa jihadi wọ́n jagun sójú ọ̀nà Allah ní pàápàá jíjagun ní pàápàá jíjagun lẹ́yìn ọ̀rẹ́ yìí kẹ́bẹ̀ tẹ̀lé náà àwọn àdéhùn kan tó ti síwájú Allah azza wa padà sínà nǹkan ayé fáwọn ẹni tẹ́mi wọ́n gùn wọ́n dẹni tó ṣe é pé wọ́n ṣe tẹ̀mí ìgbádùn wọ́n láwọn nǹkan púpọ̀ nínú nǹkan lé ayé ẹ̀rú tí wọ́n ń bà wọ́n kọ́mọ́ lọ jẹ́ pé jíjẹ ní Allah jẹ wọn. nígbà náà bìí ti lọ wọn ò rí rùn kàyí àwọn tó ga jù àwọn lọ́nà àwọn sàhábà ti lọ wọn ò rí rùn kàyí ẹ̀rú tún bà wọ́n. nígbà tí ẹ̀yin ti ń jà sí nǹkan lé ayé yìí lónìí. ẹlòmíràn máa lérí léka pé kí ni dáadáa ni òun gbọ́dọ̀ lówó o gbọ́dọ̀ lówó wọ́n tún tara wọn jẹ gan ní yorùbá lẹ́bù yóò tún máa sọ pé yóò máa sọ fún Allah yóò máa kọ lórí pé fún mi lówó ńlá èsì hàn ẹ gbọ́dọ̀ ìyẹn ní pípé ọba ti sówó ní ìsìn yorùbá lẹ́bù torí báwọn ti ka gbogbo nǹkan lé ayé yẹn fún gáàyà òpin téèyàn máa wà àwọn sọ̀hábà yìí ń sáfún nǹkan lé ayé èyí tó tún padà rí lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹ̀rú tó ń bà kọ́mẹ́jẹ pé gbogbo orin tó yẹ káwọn orí lálùkò yá mà ni wọ́n ti síwájú fún àwọn ní ìsìn ìyà làwọn lọ bá lọ́rùn. radiyallahu anhi sahaba aisha radiyallahu anha àwọn náà tó fún aróyìn dágbàá tó tẹ̀lé lẹ́yìn oníkanna fi rọ́ọ̀sì ìtẹ́ ànábì sallallahu alaihi wasallam tànábì máa ń sùn lé lórí ibùsùn rẹ̀ bẹ́ẹ̀dì rẹ̀ awọ ni o awọ ni wọ́n fi pé matrasi ànábì awọ ni àpò awọ. hasuwo o mele koríko ni wọ́n kó sínú koríko gbígbẹ ni wọ́n fi páàkì ẹ báyà àwọn tí ìbá ti ọmọ bọ́ǹfìtà àti bọ́tà wọ́n máa ru kàtífà tá à ń sọ yìí nàìjíríà wa yọ kọ́mọ̀n kàtífà tó ṣe pé ó lè jẹ́ pé sakasaka ni wọ́n fi ṣe àpò rẹ̀ wọ́n wá rọ koríko gbígbẹ wọ́n rọ sínú wọ́n rọ sínú wọ́n rọ sínú tó bá ti wá kí tó ti kún wọ́n wá ran ẹnu rẹ̀ làwọn èèyàn fi ń sùn tẹ́lẹ̀ tọba darun pakórunpa koríko tí o ti ìsekìní yóò gun ọ ni torí bẹ́ẹ̀ di ni kò sínú pé mo lálà mo sùn mo lálà mo falala so àwọn nǹkan tí ó máa gun ọ lọ́sùn tí ó gun ọ lọ́sì ọ gẹ̀ẹ́sì pé yẹ wọn náà sá sùn lórí bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ di anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam lónìí àwọn fóòmù ètò ṣe kí wọ́n ṣe fùtùfùtù rẹ̀ ó kí púpọ̀ omi kí bí pákó níbi tó kí dé omi tí ẹ ṣe jọmujọmu lọ́yìn tó kí tọ́ba ṣubúlù báyìí olóòtú tí ọ̀ sókè pé tí wọ́n bọ̀ lẹ́ẹ̀kan sí gbàdì irú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ fi ń sùn tágbàlagbà fi ń tọ́lé nítorí pé nígbà tí nǹkan tó ń fi ń sùn ó ti lẹ̀ jù ó ti lé jù ẹ rí i pé ẹlòmíì wàhálà àgbàlagbà ni ó ti tọ̀ ni ìrànràn àmọ́tọ́ akíní ti ń tó fi sùn àbí bí ẹ̀gún bí ẹ̀gún làwọn koríko èyí gbọ́n èyí gbọ́n ó rí i pé ń bọ̀ bá jí ọ sílẹ̀ ọmọ pé tọ̀ ń gbọ̀n ọ lọ tọ̀. sọ àwọn àbùsùn anábì Muhammad sallallahu alaihi wasallam fi anábì sì láṣíwájú fún wa láyé àti lọ ẹ̀rọ láì sàǹtà nàbí lè ètò túmọ̀ sí pé pàdétàn tó bá rí kó rówó ra mátra ó ń sùn lórí bẹ́ẹ̀dì faragada faragada ó fi ìbẹ̀rù Allah wàá fi sọ̀rọ̀ rẹ̀ wàá lọ rántí pé gbogbo nǹkan ò túmọ̀ sí pé Allah ò fẹ́ràn rẹ̀ o kò túmọ̀ sí pé yọ alọ́kì o ọmọ abẹ́rù kọ́mọ lọ jẹ́ istidraj kọ́mọ jẹ́ kí ni ọ. wọ́n jẹ orí ẹ jẹ torí ẹ lè jẹ àwọn àdéhìí tá a fẹ́ mẹ́nu bà lálẹ́ yìí túmọ̀ sí ní tí ọlọ́ọ̀bá fún báwa lọ dáná sun fẹ́ sọ pé táwọn sàhábà táwọn ríru eléyìí nítorí ti mú sàhábì má ríru rẹ̀ ọ̀ dáná sun nítorí ọ̀ dáná sun torí pé àwọn asọ́tọ̀ ń wọ̀ sàhábà ọ̀wọ́rú ẹ̀. àwọn ẹni tó ń jókòó lórí ẹ̀ sọ́ábò jókòó lórí irú ẹ̀ àwọn aná lẹ́ńtíríkì sọ́ábò rírú ẹ̀ lọ́rùkọ́ yé wa ọmọ dúpẹ́ fún Allah lórí ìdẹ̀ra tó ṣe fún ẹ ọmọ wa bẹ̀ kọ́kọ́ láti lè máa dúpẹ́ lórí àwọn ìdẹ̀ra tó ṣe fún ọ yìí kọ́ wá tàtàrà àwọn àdẹ̀rà tó ṣe fún ọ yìí kó túbọ̀ ṣe ní rọrùn fún ọ bó ṣe máa ṣe ìjọsìn lọ́nà tí ó mú kí Allah kó máa yọ́nú sí ọ. so tọ́ba ti ṣe báyìí kò sí nǹkan tó burú nínú dẹ̀ra tó wà nínú rẹ̀ nítorí pé ẹni tí kìí ṣèrántí Allah ẹni tí kìí dúpẹ́ fún ẹni tí kìí jọ́sìn fún gbogbo nǹkan tó bá ṣe fóun wọ́n jẹ́ ni àmọ́ tí wọ́n bá ti máa ń ṣèrántí Allah tó ń dúpẹ́ fún Allah tó ń jọ́sìn fún lọ́nà tó dáa insha Allah insha Allah àwọn orí tán ti fún ọ ó lè jẹ́ ìdùnnínú eléyìí tí máa síwájú ṣẹlẹ̀ sí múmìnì látàyè bì torí rẹ̀ Allahumma a'inni ala wa shukrika wa husni ibadatik ètò anabi wa kọ Mu'adh ibn Jabal gbàtà anabi sọ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ ọ gbọ́dọ̀ ta ìsọ gbólóhùn yìí níparí sọ láti rẹ ní gbogbo gbàkótó sálámà allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik nínú tashahudu wa lẹ́yìn tí a bá sọ pé allahumma inni a'udhu bika. من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك كما وأنا أدعى من سكاتو سلاما نبوبو في الصلاة أبي الله كفوا سكونغاري كنا ولو أتما جوسين lọ́nà tí ọgbà fi máa yọ́nú sí wa subhanakallah wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹ̀ńtí wàá ní bèrè kù sí. aleykum salaam. wọ́n bá pa bàbá tó bí àwọn ọmọ kalẹ̀. bàbá sì jẹ́ mùsùlùmí kèfèrí wa làwọn ọmọ wọn á láwọn yááfè wọn yááfè ẹni tí ó pa bàbá wọn tí a lè gba yíyááfè wọn wọlé àbá ànígbà ọ̀lù sẹ́wọ̀n káwọn kèfèrí tẹ́lẹ̀ náà bàbá ti sùn wọn rí so ó wù àwọn pé kí bàbá yìí ọmọ lọ tẹ́lẹ̀ náà mùsùlùmí báyà tuntun máa ń tún bá wọn sọ̀rọ̀ pé ẹsẹ̀ islam lẹ́ẹ̀bà ẹsẹ̀ islam ò ní yọ́nú sí yín ò ní bó tó bá jẹ́ pé àwọn kan wọ́n rẹ́ ni lọ pánkọ́ pé bàbá yìí ò jẹ̀jà gbádùn ó kú dánú dánúkọ́ àá nígbà wọ̀lẹ̀ àá nígbà wọ̀lẹ̀ sanba láwọn sàkórí dì kó tẹ̀ nítumọ̀ náà. Wa alaikum salaam. olúwa sí àwọn tó wá fún ọwá nígbà tó wá fún ọwá ní àwọn àwọn ọmọ apákan wá ní ìlú láti àwọn tó kọ́kọ́. ọlẹ́nìkan owó déjì ọjọ́ dédé ọjọ́ tí wọ́n bí sáyé ọ̀wá pẹ́bùn àwọn tí wọ́n gbẹ̀bùn lọ́wọ́ rẹ̀ wá ń ṣe fàǹfà láàrin ara wọn tó tọ́ka gbà àbí ọ̀tọ́ka gbà ọ̀tọ́ka ẹ̀gbà torí ń sẹlẹbírétì bá dé náà náà oríṣiríṣi ọ̀nà wọn fi lè sẹlẹbírétì gbogbo ọ̀nà tó bá gbàgbé wa ò gbọ́dọ̀ sùn má bàa wọn kópa ń bẹ̀ tó bá ti gbẹ̀bùn lọ́wọ́ rẹ̀ ńjọ́ yẹn tó bá kópa nídìí ìran náà. Naam. Kò yé Koyemi. ọkùnrin àtòbìnrin tí wọ́n ń sẹlẹ̀tọ̀ ara bíi báwo ẹ̀ẹ́n kò kí ẹsẹ̀ pé wọ́n ń sẹlẹ̀tọ̀ ara wọ́n sọ pé ọkùnrin àtòbìnrin tí wọ́n ṣe dìná ààrẹ ní Islam ló ń gbà náà ó ní ó ṣe jókòó máa sọ pé lórí àlè. أعوذ بالله من الشيطان الرجيم أتجو علي أعوذ بالله من الشيطان الرجيم ọkùnrin àti obìnrin tó ń jọ ń gbé pọ̀ láì kò jẹ́ pé yìgì wà láàrin wa so tí ọ̀kan náà méjèèjì bá kú àlè èkejì ló kú òfin ṣẹ̀ríà ò sọ wípé ìgbà tí àlè obìnrin bá kú kóbìnrin ó sopó. So, sí àlè tó bá fi lè ń sunkún torí ikú àlè rẹ̀ sẹ́nìkan lórúkọ islam tó bá ní kò burú a islam ó déré nù islam kì í sì ṣeré ìyàwó ìyàwó tó fẹ́ tí wọ́n so yìgì tó lálàáfíà láàrin yín òun lẹni tó ti pé tó ọba kú yóò jókòó po oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá lábẹ́ báyẹn ṣẹ̀rí àsọ yìí kódà bí tó fi sílẹ̀ sáyé o tó bá jẹ́ ìyàwó tí ò ní jogún rẹ̀ yóò tún jókòó pọ̀ gẹ́gẹ́ kéèyàn kú lẹ́ni tó fi ìyàwó tó jẹ́ Nasraniya sílẹ̀ ọ̀fẹ́ ẹni tí èsè mùsùlùmí lóbìnrin bíi Nasraniya àbí Yahudiya tọ́ oníjogún rẹ̀ àmọ́ gbọ́dọ̀ jókòó sùn mẹ́rin àtijọ́ mẹ́wàá lẹ́yìn ikú rẹ̀ nítorí pé ìyàwó tó so igi fún mi yàtọ̀ sí àlè. ìbéèrè tó ti ṣe yẹn ẹ mọ̀ pé ìbéèrè tó ní ṣe pẹ̀lú tí ń ṣẹlẹ̀ láwùjọ Yorùbá gan ni ṣe bá dá àwọn ẹgbẹ́ ń pera wọn ní lọ́kọ-láyà nílẹ̀ Yorùbá yìí ṣe bá dá wọn sí ìdá mẹ́wàá ẹ rí i pé ìdá mẹ́jọ àbọ̀ nu wọn àlè ara wọn ni wọn wọn yẹn sọ pé àti kankan wọn kàn kọlura wọn wọn ń bímọ wọn á gbá wọn jọ ń jọ pàtìyàwó pàtìyàwó yẹyẹ wo nìyẹn tó tí wọn bá fi lè ṣàtúnṣe tí kú bá fi dé obìnrin yẹn ọgbọ́dọ̀ jókòó pọ̀ àtúnṣe tí wọ́n ṣe ní ìsìn obìnrin ti bímọ mẹ́fà fún láì sí igi ẹ wá so igi lónìí ọkùnrin wa kú lọ́la obìnrin yẹn ti dìyàwó rẹ̀ yóò jókòó pọ̀ lẹ́yìn ikú rẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà ọmọ àlè ni wọn wọn ò ní bàbá tí wọ́n jogún màmá lásán wọ́n jogún yìgì tí wọ́n sùn àtúnṣe tó ṣe ni pé ó sọ ìyàwó yẹn di ìyàwó tí ó jogún ọkùnrin yìí bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ tó ti wà láàrin wọn ṣáájú yìgì yẹn wọ́n ìfọ̀ ọmọ tí ó jogún bàbá àmọ́ wọ́n ní ìyá tí wọ́n jogún náà. Aleykum Ọgbẹ́ wọ́n gbèsè wá sọ́dọ̀ èèyàn èèyàn wá rí nǹkan tá a gbé wà má èèyàn rẹ́ni tó gbé iṣẹ́ wá má àyà ti sọ eléyìí ẹ̀ má bá a sọ èèyàn rí nǹkan náà mà èèyàn ti jẹ gbèsè nítorí pé ń tẹ́ kò gbé pamọ́ sí ọlọ́dọ̀ oníbàǹtí sẹ́yìn tó bá gbógbé pamọ́ sí ọlọ́dọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà ìwọ ọ̀sán náà bí nǹkan ṣe bàjẹ́ àbí bó ṣe sọnù kò ní san padà àmọ́ni tí kò gbé pamọ́ sí ọlọ́dọ̀ ẹ bá rán sọ̀rọ̀ abẹ́ ẹ̀kọ́ ẹ bá ń tún rẹ́díò yìí ẹ bá ń jó ilẹ̀kùn yìí ó gbé sí i lọ́dọ̀ kì í ṣe kó gbé pamọ́ sí lọ́dọ̀ ó gbé fún yín tún sí i kọ̀ wá padà sí ìwà àgbà ọ̀ràn yẹn lọ́jọ́ lórí kẹ́ ẹ máa bá a sọ títí tẹ́ fi dá màá nà padà tí ẹ̀yin bá gbé pamọ́ síbi kan tẹ́ ẹ̀ padà rí ma tó bá dé ẹ̀fún ní nǹkan rẹ̀ àbí tẹ́ ẹ bá ṣàlàyé ẹnu yín tó wù láti yá àpè yín eléyìí jẹ́ bó ti jẹ́ wọn àlè kò sọ. torí ẹ̀sán máa ti gbérú àwọn nǹkan bẹ́ẹ̀ wá fún ẹgbà nọ́mbà ẹni tó gbé wá fún ẹgbà dírẹ́sì ẹ̀yin ó sì ti ní nínú ètò sẹ́yìn pé sẹ́yìn máa gbèsè wá bẹ̀ sábà ti parí iṣẹ́ rẹ̀ ọwákọ̀wá láàrin ọjọ́ mẹ́ta àwà kan torí kí wọ́n má máa dá wàhálà jọ fẹ́yìn ẹ bá ti pè é ẹ wá gbé ẹrù yín o àti wáyé parí rẹ o ẹ máa wá máa wá ń bọ ní ilé yín èsì báyìí lọ gbé kíní rẹ kálẹ̀ jáde náà wàhálà èèyàn ní ìdíkẹ́ nù. kí ló wà lẹ́nu rẹ̀ kí ló ń kí ló ń gbọ́ lẹ́nu. àbò pé Allah azza wa jalla ló fún ọlọ́kàn méjì èèyàn ń jẹun tó fẹ́ máa ṣàkà ọkàn kí ló fi ṣe ọ̀ǹtarẹ̀ dànù tó máa sọ pé wọ́n ń ṣàdúà tó máa sọ pé wọ́n ń ṣàkà ahọ́n rẹ̀ tì rẹ gbọ́dọ̀ máa dáhùn fún bó gbọ́n sókè ahọ́n rẹ̀ tì rẹ lọ́ọ́ máa fi ṣe kò sí tó ahọ́n rí òsè nkankan ètè rí òsè nkankan ọ̀wá lọ nfọkàn ṣe ajẹ́ pé má fọkàn náà jẹun ilé ìjẹ́bù ti jẹun náà alaikum salaam. Thank you ẹlẹ́yìn bùkátà pé wọ́n yìí dáyàn lóhùn rú rẹ̀ torí kẹ́ ẹ má lọ dẹni tó ṣe pé yọ máa le koko lásán tí ò ní tùmà mọ̀lọ́gbọ́ yẹn àwọn àyà mẹ́ta wà nù alukur'an wọ́n mẹ́lẹ́m yàtọ̀ bí ma ń zọlọ́lọ́ fọwọ́lá ìkọ̀ fún mọ̀lùkà fẹ́ràn. ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون يعني irú bólúmù wọ ni ṣé ẹbọ ni àbí kíni wọn yìí dáhùn eléyìn ẹbá wọn nítorí kẹ má lọ jẹun tí wọn máa lé koko lásán tí ò nítumà sẹnu kó àbọ̀ ẹ̀kọ́ oná làwọn ọ̀dọ́ máa ń kọ́ tó ń sì da gbogbo ilé ayé rú nígbà yẹn bá kẹ́kọ̀ọ́ dáadáa ẹ̀ máa máa yùn náà. Ọkọ pamọ́ sí ọlọ́dọ̀ tí si na o si kó jáde ńjọ́ kan rí pé tó o bá rí nǹkan fi rà ibi tó kó pamọ́ náà ló kó pamọ́ sí ṣùgbọ́n dọ́tà béèrè owó o débẹ̀ lọ́ọ́ bá rí sọ́sàn ni àbíbáwò kò ní sàsandí lábẹ́ òfin lókun ìgbà tó gbé máa ń ṣe fún ọ ló kó pamọ́ ibi tó ti fi pamọ́ sí òde bẹ̀ mà o sì mówó yẹn kọ́ fẹ́ narí àmọ́jọ́ tó fẹ́ mu ò rí mú má tó o fi wá lọ ta ló mú ta ló ò rẹ́ni kankan tó mu asálà ìpolówó bó fi ṣẹ̀rẹ́ àti sọ ni pé ò ní sanwó yẹn padà torí pé ìwọ kọ́ ló dìtẹ̀ mọ́ owó yẹn tó fi sọ̀rọ̀ o sì ti bàjẹ́ lọ́rí kó tó di pò rí má torí rẹ̀ ẹni tó lówó ní ọ̀fàrà gbà ilé ẹ̀ lòfin ṣẹ̀ríà náà àmọ́ ńgbà tó yẹ pé nàìjà àwọn èèyàn ò sí gbàgbọ́ sọ wọ́n lè gbé ńgbà tó ti gbọ́ pé bí ṣẹ̀ríà ṣe wínù ló ti parọ́ rẹ̀ torí ẹ̀yin náà ti ń dá sàkótó di kówó olówó sọnù pàtó owó olówó àtowó ẹni ọlọ́sàmọ́sì kan wọ́n wá tó gbogbo wá àti tó ṣe kò ní wo olówó létí sanwó tèmi alaikum salam ọkọ ọmọ alákọ̀ọ́kọ́ dá obìnrin kò sí jama torí kọ́nà zina ló ń gbà bí ọmọ ayá rẹ ni. à ó ti sẹ kéésì nítorí skul nítorí gbogbo skul ṣe skul yìí nǹkan mí nù àìtọ́jú ọmọ yẹn má ọmọ tó bí gbọ́nà zìnà àìtọ́jú rẹ̀ àìnáni fún ó ti sẹ Allah torí jẹjẹjẹjẹ lọmọ ọba wà níbi tí ọba wà wọn ló pè wá lé ayé lọ́nà ẹ̀ṣẹ̀ kí lẹ́ṣẹ̀ tọmọ yé sọmọ rẹ lóòótọ́ ṣùgbọ́n wọn ló pè wá kọ lẹ́ṣẹ̀ kankan ìwọ náà lọmọ tọ́jú rẹ̀. kọ́dọ̀ ó tún máa tọ́jú rẹ̀ dáa ju gbogbo bó ti ṣe lérò lọ pẹ̀lú àníyàn pé kí Allah kó wò tọ́jú tó ń ṣe fọmọ yẹn kó pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ fọ̀ torí tó bá ti dọ́gbìn dàgbé yá ma ẹni tó bá ṣe zìnà láyé tí ọba jíya rẹ̀ yọ ọmọ bẹ tahtal mashi'a lábẹ́ bólú wa bá ti fẹ́ náà. Afẹ labe, torí tí máa ń ti ń béèrè lábẹ́ béèrè wọ́n ní béèrè ò ní béèrè rárá nà. ó sì di tiẹ̀ ńgbà tí èsì kó lè nìwọ nǹkan ní nǹkan nǹkan ní nǹkan náà ni jẹ láéláé kò lè di tó o bá fi lè wá gbé e ń gbé wá fún ọ mo rò pé yé ó sì sanwó ọkọ̀ tó bá gbé nǹkan tó wúwo ni là tó o bá sì kú fún mi ládìrẹ́sì àwọn èèyàn rẹ tí ń gbé lọ fún wàlẹ́ ìtúnṣe kóníyà náà kí ni ń pè ní kóníyà òkú ẹnìkan láàbù kínní kan mú kínní kan gbòǹgbò ni náà àárẹ̀ fún un. máa gbọ́ nǹkan tó ń sọ ẹni tó bá lè sọ̀rọ̀ kó béèrè ń tẹ̀ náà àárẹ̀ fún un. èèyàn fẹ́ ṣe kí ni kò sí ti ń jẹ bẹ́ẹ̀ sọlá tó wẹ́tẹ̀ ẹ fẹ́ ṣe wẹ́tẹ̀ ó wì ní à sẹ́yìn alẹ́ náà ọgbọ́dọ̀ sẹ́bi magre torí magre ní kò sí rákà méjì ọ̀sẹ̀ tẹ̀síọ́fù ọwọ́ tún dìde rárá ayé ti sọ̀láṣì wítìrì rẹ̀ àmọ́ tó bá fẹ́ ṣe pẹ̀lú sálámà kan wọ́n á ti rákà méjì mẹ́ta lápapọ̀ pẹ̀lú tẹ̀síọ́fù kan lẹ́yìn rẹ̀ lọ́wọ́ àṣàlámù náà má lè ẹni tí mi ń gbọ́ wọ́n

mo rò pé nǹkan táwọn wí bẹ́ẹ̀ yẹ yín náà torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà gbogbo ọ̀rọ̀ yẹn kìí ṣe ọ̀rọ̀ tí gbogbo àwọn kòkò ha ò sọ ọ̀rọ̀ ṣàfẹ́yà ni ẹ má fẹ̀sì ṣeré ẹ̀sìn ṣeré náà tẹ́lẹ̀ gan àti oorun ló mú kí ló dé tó sùn lásìkò ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ ṣe àsìkò tí ó yẹ kó sùn á lọ sùn láago mẹ́fà bọ̀ òfin ìṣẹ̀lẹ̀ àsìkò bìlì màá fi hàn lẹ́tọ̀ọ́ náà lọ́rọ̀ sọ ntoma sẹ fún ẹsẹ dẹkọ ẹ má fẹsẹ ṣeré ẹsẹ ẹsẹ ń tọ́ma fi ṣeré náà ọ àti ọmọ baraka kejì fa wọ́n ta ní amagre yóò á jẹ kó ṣe tẹ̀síwájú alákọ̀ọ́kọ́ lẹ́yìn raka kan ìmáàmù ṣe rákà kejì jẹ ẹ tún dìde ìmáàmù ṣe rákà ẹlẹ́kẹta tiẹ̀ ìwọ ní ṣe tashahhud tó yẹ kó ṣe lẹ́yìn rákà kejì ìmáàmù tún ṣe rákà ẹlẹ́kẹrin tiẹ̀ ẹ̀yìn rẹ̀ ló tún á ṣe tashahhud àbí bẹ́ẹ̀ kọ́ ni so ṣẹ̀rí sọ pé Maghrib ẹ̀sẹ̀ rákà méjì tashahhud ẹ̀yìn rẹ̀ lẹ́sẹ̀ ẹlẹ́kẹta tashahhud àbí bẹ́ẹ̀ kọ́ ni sọ ẹ̀sìn kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ nà. báwo ni kò yé mi tóyún tóyún nínú báwo ni ẹ wàá ṣe kíni sínsìn rẹ tó bá jẹ pé ó ti dájú ikú ọmọ yẹn ti kú sí nínú pẹ̀lú kí àríkọ́mọ yẹn rúra má gẹ́gẹ́ bí ìyá ti ṣe kú ajẹ́kọ́mọ ti kú máa nù. òfin ṣẹlẹ̀ àsọ ìpè wọn á lọ síbẹ̀ wọn ò gbọ́dọ̀ lu ikùn obìnrin yẹn yọ ọmọ jáde ẹ lọ sí báyìí. àmọ́ tó bá ń pé ìyá ti kú ọmọ ń jà fitafita nígbà tí gbogbo nǹkan ti ń rí fífi ń sẹ̀mí ti dúró òun náà wà ń jàporó àwọn ẹni tí wọ́n máa ń gbàgbé fáwọn obìnrin wa ń sọ pé insha allah tí wọ́n bá fi lè la ikùn yá yìí kan bá yọ ọmọ pẹ̀lú bí ṣe ń jà tagbára tagbára yìí ó súnmọ́ kọ́tẹ̀ mi pápá jùlọ ó ti lé lóṣù mẹ́fà ó súnmọ́ kọ́tẹ̀ mi ìgbà náà ṣẹ̀rí àgbà pé kí wọ́n lakùn rẹ̀ kí wọ́n gbọ́ jáde under condition experience wọn ti ti ń tẹ́lẹ̀ wọ́n rí i pé tí wọ́n bá yọ ọmọ yìí jáde possibility for sẹ̀mí ó tún seventy percent ó lè kú lẹ́yìn rẹ̀ so ìgbà náà la gbà pé kí wọ́n la ikùn ya yẹn náà àlè kò sọ. ìnáwó kò sórúkọ ìnáwó náà ti kí n àti dárúkẹ́ lásìkò ní mí náà náà lẹ́yìn náà nínú òfin ṣẹ̀ríà al-lafzu idha utliqa insarafa ila al-fard al-kamil wal-fard al-kamil fi an-nar jahannam òfin ṣẹ̀ríà sọ pé kí wọ́n máa sọ ọ̀rọ̀ kan báyìí tí wọ́n la ìtumọ̀ rẹ̀ lè tó burú jù ìtumọ̀ rẹ̀ lè tó ga jù tó bá gbé nǹkan tó da ni ètò ga jù tó bá gbé tó burú ni ètò burú jù sẹ́nà burú àbọ̀dà tó ètò burú jù nù náà kí wọ́n pè jahannam náà. Wa alaikum salaam kí ni nǹkan aha lẹ́yìn àsùbá tọ́lá pé rákà mẹ́ta lẹ́ máa ń ṣe lóru tuntun wa bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ ti rákà mẹ́rin torí wọn ẹ wítìrì lọ́sàn-án àsìkò bọ́hà ẹsẹ̀ mẹ́rin ẹtì máa ma ṣe márùn yóò ṣe mẹ́fà ẹtì máa ma ṣe méje yóò ṣe mẹ́jọ ẹtì máa ma ṣe mọ́kànlá yóò ṣe méjìlá bẹ́ẹ̀ wọ́n rà nàbì sallallahu alaihi wasallam pé ń ṣe rákà méjìlá lásìkò bọ́há wọn abilé rẹ̀ ó ní sọláàtù tó máa ń ṣe lóru lórun bí òun lọ lòun ṣe lòun á ń ṣe ní ìsìn ní méjìlá torí wọn ti ṣe wítìrì ní ọ̀sán sáà àníyàn tẹ́ wàá fi ṣe kìí ṣe solatul witr ẹ̀ẹ́pẹ́ ń san wirdul layl wirdul layl sọ̀látù àforúṣe ẹ̀ ń san padà náà. ẹni tí wọ́n wá ẹni tó ṣe pé sọlá tìlà ìṣá ọgbọ máa lọ torí tẹ́lẹ̀ náà inú ilé ní tí máa ti sọlá àké lọ mẹtíláṣí ètò wa ti àtúbà náà inú ilé láàárọ̀ ọjọ́ kejì ọwọ́ àtẹsẹ wa rántí fóun ti sọlá tìlà ìṣá báwọn ní òkú tètè àyè máa lọ mẹtíláṣí rẹ orí ewu ńlá lọ èmi nìkan mọ̀ ń dágbélé láìsọ̀bìnrin ọwọ́ àmà ti sọ láti lé kìí sàwáwí rárá ọkùnrin ọmọ lọ mọ́sálásí mọ́sálásí ń bẹ láyìíká rẹ̀ wọ́n kọ́ kalẹ̀ torí wọ́n lè bá a máa kó àwọn kan tẹ̀m̀báyé sínú ẹ̀ wọ́n kọ́ mọ́sálásí kalẹ̀ ó lè bá a jẹ́ àtàwọn àbújá mùsùlùmí òun náà ni wọ́n fi sọrí máa lọ fi sọ láti rẹ mọ́sálásí torí ẹ̀ yọ túnra rẹ̀ pépé lẹ́yìn àmẹ́ni tó bá gbàgbé láti ṣe sọ̀láàtì làìṣá ó ti wá ń ta ṣùgbọ́n àjọ kejì báwo ni ó ṣe ṣe wọ́n á san gbèsè sọ̀láàtì làìṣá tàná yẹn wọ́n á tún wá tún sọ̀láàtì sọ́kè tóní wọ́n á tún ṣe náà. سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله